Are you the next person out there? Yes, sir. So down. Thank you, sir. You are Miss Ajewumi Shubumi. Yes, ma'am. You applied for the post of marketing executive. Um, what is the difference between advertisement and marketing? Advertisement is an avenue to create public awareness about a particular product, while marketing is an avenue to convince the public about a particular product for consumption. Hmm. What's that your name again? Ajewumi, sir. Ajewumi? What's wrong with your voice? <sighs> Nothing. I screamed at someone before getting here. <coughs> you know the person? Oh, no. No. He got on my nerves, sir. No. And ah, you can't recognize the person if you see him anywhere. Yeah. <laughs> Are you a sole player or team player? Both. How do you mean both? I'm a team player and I can be a sole player where others fail to see an opportunity. Um, Miss Ajewale. Ajewumi, sir. Ajewumi. Oh, Miss Ajewumi. What if you wrongly accused of embarrassment, how will you react? Um, sir, I cannot embezzle. I can't. <laughs> Try to get me. Okay. Let's assume that you embezzle. How will you react? I cannot be tempted to embezzle. seems you're being corny or you're trying to uh, be insincere here. So what I'm saying is... Excuse me, sir. Excuse me, sir. I just said it now. I cannot be tempted to embezzle. I mean, I cannot embezzle. I'm not here for you to insult my intelligence. Ah! Embezzle! That's too far. I can't. That's the point. I cannot embezzle. Excuse me. Oh. But, uh, okay. No, it's all right. Let's go for lunch. Okay. You go there. Yes, Let them know that okay. you're going for lunch. Yes. báyìí tí kì í ṣe pẹ̀lú yìí ló máa ń pa mí ah! ṣé mi lè máa sọ̀rọ̀ ni mi máa sọ̀rọ̀ ni ọlọ́run ṣàánú mi ṣàánú mi. ti ṣẹlẹ̀ o orí inú mi ti tún ti tako tó dé mi báyìí sáà ah. màá wá rí yín mi sunkún mi sunkún màá wá rí yín okay okay sir okay sir okay. Like I told you after lunch, that we shall consider one of the shortlisted names for the qualified executive. Àwọn mẹ́ta tí orúkọ wọn dẹ̀ wálẹ̀ ò ní Adérinlé Àjàdí, Tòkunbọ̀ Ọlásùnbọ̀ Anájẹ́wùmí Ṣòlómi. Àwọn mẹ́ta tó orúkọ wọn wà mí. Ẹ̀ sir if you ask for my own opinion, I think we should settle for Adurele or Tokumbo because they have fantastic presentation and attitude. That is your own opinion, sir. Eh, ẹ wo ọ̀gá, èmi ò bá ní ká fún ọmọbìnrin chance o. Ó kàn jẹ́ pé ó ti fi àmọ̀jù bá jẹ́ ni. Ẹ wo, tá a bá ní ká ó láyà ó dẹ̀ dàtọ̀ ó kàn jẹ́ pé ó láfojúdi ni. Mr. Yekun, I can really see we're working seriously. Angu ọ̀tọ̀ọ̀tọ̀ la kàn fi wọ ọ̀rọ̀ ẹni. But Mr. Oyegun, ẹ̀yin gangan lè fẹ́ wà ní side mi there. There is something about this lady tí mo rí tẹ́ ò fi ojú kan mi ò rí bí ẹni tí ó gbéraga mi ò dẹ̀ rí bí ẹni tó ní àfojúdi no kò sí ẹni tí wọ́n máa fi olè kan tí ò ní bínú ah. because tó bá jẹ́ ìbí fún ara mi gan ó lè accuse wrongly ah, mo wá fún interview for the first time ẹ̀ ẹ́ accuse me wípé ṣé máa jalè àbí mi ò ní jalè ṣé máa kówó jẹ àbí mi ò ní kówó jẹ táná lè sọ fún tí ò ní bínú kò yé yín mo kàn ń wò pé bí mo ṣe náà wò mo kàn ń it's just like it's just a psychological question tí mo control sí kí n lè fi mọ bí o ṣe ń bínú sí ó ti jẹ́ kó yé wa wípé paramọ́lẹ̀ ló ń paramọ́lẹ̀ kẹ̀dẹ̀rẹ́ wọ́n ní ó kọ̀rọ̀ ìwọ sí ẹni tó bá dẹ̀ kọ̀rọ̀ ìwọ sí kò ní hùwà bàjẹ́ kò ní hùwà tí ó tiẹ̀ dára that is it. See ṣe gbogbo ẹni tẹ́ bá ti rí tó bá ti kọ̀wọ̀ sí láyé yìí wọn kì í ṣe mẹ́lẹ́ wọn máa ń mójú tó ṣẹ́ kò sí nǹkan tó máa sọ fún wọn tí wọn ò ní ṣe nítorí wọn kọ̀ tìjú wọn ò ní fẹ́ kí anybody sọ̀rọ̀ sí wọn bí ó ṣe dáa to me please mi ò try láti um, láti dúró kó bí a mo fẹ́ lo power but tí ẹ bá rí lè get sọ èmi ò bá ní kéjẹ ká try lédè. really please. ah sister, Wumi kí ni problem yín ah, bíbélì sọ pé ìgbọràn ó sàn ju ẹbọ rírú ìfetísílẹ̀ sàn ju ọ̀rá àgbò kí ló ṣe yín tẹ̀ ń warùn kì bíbélì ni ọmọ tá à ń bá wí tó ń warùn kì ó ṣe tán àti parun ni kọ́lọ́run má jẹ́ kẹ́ ẹ parun lórúkọ jésù kí ni problem yín ó bẹ́tà kẹ́ bá ọlọ́run làjà o ọ̀pọ̀lọpọ̀ onírú opportunity tẹ níyẹn nínú ayé náà èyí wá ń ṣe bí ọmọ onínàkúnà nítorí pé fẹ́ràn yín dáàdi ẹjọ́ ẹ bá mi bí Ọlọ́run. ọ̀rọ̀ ẹ bá mi bí Ọlọ́run kọ́ nìkan tó wà nílẹ̀ bí kò ṣe kẹ́yìn gan bí ọkàn yín fúnra yín kó má ti yín lọ síbi ìparun ah, kí ló ń ṣe yín ẹ bá Ọlọ́run làjà o kó yọ ọkàn òkúta tó wà nínú yín kúrò kó bá yín fi ọkàn ẹran rọ́pò kí irúgbìn tó wà ń bẹ̀ kó lè mú èso rere jáde ẹ gbọ́ nǹkan tí mo bá yín sọ ah, ah. Ọlọ́run á yín lọ́wọ́ o ẹ jẹ́ ká gbàdúrà ní orúkọ jésù bàbá wa àti ọlọ́run wa. hello hello ìyá àdájọ ṣé miss ajé ajéwùmí ṣùgbọ́nmi mo bá sọ̀rọ̀ oh, fine láti iléeṣẹ́ diamond company mo ti ń pè ẹ a máa need attention yín níléeṣẹ́ wa ń bì o ǹjọ́ wednesday by nine o'clock láàárọ̀ láti lè tẹ̀síwájú nípa interview yìí okay ẹ jọ̀ọ́ make it nine on the dot okay no problem a máa retí. okay thank you thank you thank you yeah thank you ah ọlọ́run ọlọ́run ọlọ́run àwọn ọlọ́run ah olúwa mo dúpẹ́ mo dúpẹ́ mo dúpẹ́ mo dúpẹ́ mo dúpẹ́ mo yìn ọ́ lógo kìnìún ẹ̀yà Júdà ọba àwọn ọba ọba tó ti wà táyé tó wà ọba tó máa wà táyé ò bá ní sí mọ́ ọlọ́run ò ṣe àṣepé wọ́n tún lè pè mí pẹ̀lú adúrúwà tí mo wù sí wọn lọ́jọ́ yẹn ah mi ò jẹ́ misuse opportunity mọ́ láyé mi mi ò jẹ́ misuse ẹ̀ mọ́ ah ọlọ́run mo dúpẹ́ o mo dúpẹ́ mo dúpẹ́ ẹ tún lè ṣe jù bẹ́ẹ̀ lọ lẹ́ẹ̀kan sí i ọlọ́run ṣe kìnìún ẹ̀yà Júdà gbogbo ìdílé Jésè ọba lánàá ọba lónìí ọba títí ayé ọba àwọn ọba àmú mà dúpẹ́ o mo dúpẹ́ ó ṣe mí láàánú máa polongo rẹ ọba tó ṣe mí láàánú èè polongo rẹ. You have been considered for the post of marketing executive. <sighs> Thank you, sir. You're welcome. Ìgboyà tó ní àti ohun tó wà nínú ẹ̀ tó fi sọ̀rọ̀. Ó pẹ̀ lára nǹkan tó jẹ́ kí iṣẹ́ ìbò ṣe And for you, láti lè wà níwájú mi wípé o fẹ́ handle marketing executive iléeṣẹ́ yìí ó yẹ kí wọ́n fún ara rẹ gẹ́gẹ́ bí great opportunity láti lè jẹ́ kó jẹ́ pé ìwọlé so much is expected from you okay. thank you so much sir and i promise you will not regret the consideration thank you sir. ó bẹ́tà bẹ́ẹ̀ okay. mo ń jẹ́ kó yé yín pé àsìkò tí mo dé company yìí iléeṣẹ́ yìí ò ní forí ṣọpọ́n òkè òkè la máa máa lọ sà. àmín ìjọ monde tó ń bọ̀ ẹni kò wá bẹ̀rẹ̀ iṣẹ́ má gbé kó tó dé. congratulations. thank you sir. mi. sir. Uh, with the look of things, I'll be traveling to Abuja um, on Friday. Yeah, I want to change the conference why See Friday. Forget us. Èmi ni mo deliver lecture Maybe. Ṣé yes. So I have to go. Um, ṣé o ti gbàgbé ni wípé o end of the year dinner ní just Saturday? Dinner only. See club yín organize of course. Oh! ṣó lè gbà yí pé mo ti gbàgbé ṣá i forgot. wo tó bá karangida mo kàn ń wo ni wò pé wẹ́ end of the year dinner ni definitely màá ti padà dé. ẹ eh, bọ̀ tí o bá wá mẹ́kẹ̀ẹ́ ńkọ́ tó bá ti dé. ìyẹn ò ṣe problem tí mi ò bá dẹ̀ dé a jẹ́ pé mi nìyẹn then you go there with a donation you know as usual bá ṣe máa uh, yes. ah maybe. you know i can't do that i won't be able to do it because even ah, máa pọ̀ and i have phobia for crowd Me, mo nílé mo nílé attend. really what's the problem? What happened? pé òun fẹ́ gbọ́ nǹkan tí mo how many times ni màá sọ fún ẹ pé kò yé máa tó ń sọ ẹ mọ́ like o ò lè face crowd o ò lè sọ̀rọ̀ ah ó bẹ́tà kó lọ ní ìgboyà bí àwọn ẹgbẹ́ obìnrin tó kù níta exactly okay ìwọ ló máa lọ ìwọ ló máa lọ ó fẹ́ o kọ̀ ìwọ ló máa lọ kò yẹ. Eh, because tí má ti rí ibi tẹ́rù ti pọ̀ jù ṣùgbọ́n ẹsẹ̀ mi máa ń kọ́lẹ̀ ní in fact ẹnu mi gan ma gbọ̀n ní mi nílé sọ̀rọ̀ so I can't represent you. mo dẹ̀ ń sọ òde yìí continue láti máa sọ ẹnu ẹ máa gùn ó bẹ́tà kẹnu ẹ gùn o kò yẹ kó gùn tán kó tó fẹ̀ bó bá ṣe máa sọ ló ṣe máa sọ ṣòtú àmọ́ tó máa ṣẹlẹ̀ ń sìn máa wá try gbogbo possible best mi láti wà ń lé mi ìdẹ̀tún lè lọ ìwọ ló dẹ̀ máa wá lọ síbẹ̀ kí ló ń ṣẹlẹ̀ náà ok ṣé kí n kọ́ máa fẹ́ mo láìkí obìnrin tó bá ní ìgbéra kan mo láìkí obìnrin tó bá lè express ara ẹ̀. crowd tí wọ́n sọ pé ń sá fún yẹn mo ní ìdòbìnrin tó máa lè dúró níwájú tó máa lè present ara ẹ̀ dáadáa lójú àwọn crowd yẹn torí mo mọ ibi tí mo ń lọ lọ́la do you get that mo ṣe sọ́ọ̀lẹ̀ kó tó di pé a fẹ́ra wa wọlé dáadáa ok tó o bá lè ṣe Half a díẹ̀. but hmm, it's not like I can't talk but I can't talk where a lot of people are like I can't. Give me a cup of water please. nígbà mìíràn àwọn Yorùbá máa sọ wípé ọjà òkùnkùn ni obìnrin ní ìdàkejì ọ̀pọ̀lọpọ̀ gbàgbọ́ be nítorí àwọn ìṣẹ̀lẹ̀ tí ó ti ṣẹlẹ̀ sí wọn nípa ọ̀rọ̀ obìnrin dé nítorí kò sí obìnrin tó máa rí tí ò ní rẹwà lójú ìgbà tó bá gbé wọlé tán ìwà tí ó bá ń wù nígbà tó wọlé òun ló lè fi sọ wípé ọjà òkùnkùn ni àbí ọjà òkùnkùn kọ́ ìgbà míì ní irú iléeṣẹ́ báyìí tí èèyàn bá gba èèyàn sí iléeṣẹ́ ẹnikẹ́ni tí èèyàn bá gbà sí iléeṣẹ́ lóòótọ́ lóòótọ́ ọjà òkùnkùn ni ó dìgbà tí o bá bẹ̀rẹ̀ sí ní perform dáadáa tó bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ kó tó lè mọ̀ bóyá ọjà gidi ló ra burúkú kọ́ so far so good i can tell you that ọjà ìmọ̀lẹ̀ ni ẹ ò ní ṣọjọ́ kọ̀ọ̀kan nítorí gbogbo àwọn kan tí o ti ṣe orí lè wò mí lórí gan. seriously láti ìgbà tó ti wà ní company and over six months now kò sí anybody níbẹ̀ yẹn tí ó complain nípa iṣẹ́ rẹ̀ bó ṣe lè kórè kó script mo bá ṣe òfin lè òfin lè ní wọ́n tí mo fẹ́ ṣe rè tí mo fẹ́ ṣe rè and God will continue to bless you. Amen. And every time to bá decide náà pé òun ọ̀fẹ́ láti ilé ìmọ̀ ṣe lè sọ definitely ọ̀rọ̀ àwọn pẹ̀lú ẹgbẹ́. Amen. Thank you so much, sir. You Inú mi dùn pẹ̀lú ọ̀rọ̀ ìwúrí tẹ̀sà fún mi yìí. Ó ṣe ọ̀rọ̀ ìwúrí pọ̀. <laughs> Mo I promise you, I will never disappoint you are ah, you better Don't do <laughs> ah, torí ọ̀rọ̀ ìwúrí pọ̀ lẹ́nu mi gan <laughs> ọ̀rọ̀ àlébù dẹ̀ pọ̀ lẹ́nu mi <laughs> èmi ti appreciate ẹ̀ gan mo dẹ̀ ti sọ fún àwọn èèyàn lóríṣiríṣi so tó bá tún wá padà disappoint me á dùn mí gan seriously do you get that àwa náà wà ní. yes come in. Ah. oh my god you baby. ẹ ká sàn. lady tí máa sọ̀rọ̀ ẹ̀ fún ẹ̀rìn tí mo sọ pé wà níbi iṣẹ́ mi. ẹ kásán ẹ kásán mi ò tiẹ̀ mọ nǹkan tí mo lè fi qualify ẹ̀ mi ò mọ nǹkan tí mo tiẹ̀ lè sọ nípa ẹ̀ hmm. because she is just so good as in kò sí nǹkan tí o lè ṣe o mi ò tiẹ̀ lè sọ ṣe ló máa ń ṣe bẹ́ẹ̀ nípa gangan ló ní iléeṣẹ́ ó máa ń ṣe bẹ́ẹ̀ nípa ẹ̀gbọ́n ẹ̀ gangan ló ní bí bẹ́ẹ̀ gangan ló ṣe ṣe oh. so mi tiẹ̀ rí lè mọ nǹkan tí mo lè sọ nípa ẹ̀ hmm. marketing department ló wà o sọmọ kó máa lọ sí other department míì tó jẹ́ pé wọ́n ti ṣe nǹkan tí wọ́n really put in place dáadáa tó máa tún lọ bá wọn tún ṣe bẹ́ẹ̀ àwọn èèyàn tó wá sọ fún mi kó ló bá wọn ṣe imagine òlélẹ̀. Ah, ẹ ṣe gan-an ni ẹ ṣe ètò iṣẹ́ takuntakun ọlọ́run ọba á ṣe nínú iṣẹ́ tí ń nà. àmì àmì ṣe. ó ti yàwó mi rí tẹ́lẹ̀. ọkọ̀ oh, bí ìyàwó yín ni mú mi mọ́. Oh, are you serious? Ṣáàlì ni máa pè ní sweetheart yìí. Ah. O tún ti fẹ́ ṣàpèjú. <laughs> Bọ́lú sọ pé abọ́dọ̀ mi tán target wa for this month, ok? Bí àgbà kò lọ́kọ̀ jẹ́kẹ̀ tó bá ní láti sign bẹ́ẹ̀ kò gbé lọ fún àwọn ọ̀dọ́ ọ̀dà nípa. Ok sir, ẹ kú jókòó ma. Yes o torí bó ṣe rìn o smart kan i say bébì bolo lọ́bùlọ́ tí mo wò tiẹ̀ pè mí kó bọ̀ bí òkè o ti rò pé o máa káyàn mọ́ mi bí ọlọ́run ló dé ká níwà gidi. mo kàn ní kí n fún ẹ ní surprise ni actually mo jáde mo wá ní kí n yà kí n wá gbé e lọ fún lunch. Mm-hmm. o surprise mi lóòótọ́ sábẹ́ because o sọ̀rọ̀ kọ̀ báyìí fún mi mo bí sí gan léde kémi náà wà lè jọ ẹ lójú máa fi gbogbo nǹkan tí mò ń ṣe lẹ fún mi lẹ́tọ́ náà. kò jọ rárá ni kò lè jọ ni ẹ má gbé wá fún mi rárá rárá ah, gbogbo company tẹ́mi bá dùn every month ni mo máa ń credit àkáǹtì wọn èyí kò ń ṣe pé kí n máa wá wá lójoojúmọ́ kẹ́ni kí n máa wá sanwó fún kí ni ẹ má gbé wá mi ò fẹ́ yẹn rárá. madam èmi ò bá yín jà ohun yín ti ń le gbogbo nǹkan tẹ̀ ń sọ yẹn ò kàn wá pé báwọn yẹn lè jókòó sílé yín kẹ́ distribute ọjà yín bẹ́ẹ̀ ṣe ń lọ sí Ìlọrin tẹ́ ń lọ sọ́yọ́ yẹn tẹ́ ń lọ sógbòmọ̀ṣọ́ kókó anybody nǹkan tẹ̀mí ń try àti sọ fún yín ni pé this is a new era time tẹ̀mí wà bí mi ò ní gba gbogbo òtí tẹ́ ń ṣe tẹ́lẹ̀ sixty percent at least kẹsàn-án kádẹ́mọ̀pá máa máa lé yín mú fún forty percent ẹ̀ẹ́dẹ̀ ń pariwo kí ló dé. mi ò tiẹ̀ lè bẹ́ẹ̀ wí mi ò lọ bẹ́ẹ̀ wí sórí nǹkan tí mo fẹ́ ṣe òun ni mo ti sọ yẹn bóyá kẹ́yìn náà máa wá gbé ọjà yẹn lọ fúnra yín bí mo ṣe lọ sógbómọ̀ṣọ́ tí mò ń lọ sí lọrin tí mò ń lọ sí ká ah ó ti pọ̀jù wàhálà yẹn ti pọ̀jù ẹ̀mí kan yìí ni náà gbogbo ẹ̀mí kan tẹ̀ ń sọ yẹn kò kàn mí kò kàn mí kò kàn mí because a lè máa lọ gbá àwọn custom létí ní border you understand so gbogbo ìtẹ̀ ń sọ yẹn kò kàn mí. kò lè kàn ẹ́ nǹkan tí mo sá máa ṣe ó ní mo ti sọ fún ẹ yẹn kò kàn wẹ́ létí shop lọ́dọ̀ kọ́ ni kẹ́ jẹ́ customer wa. Ah, ẹ rọra sa ọ̀gá. Ah, ọ̀rọ̀ lẹ́yìn náà ti ń gbọ́n yẹn sá o gbogbo nǹkan tó ń bá mi sọ ni pé kí n máa wá síbí everyday kí n máa wá sanwó bẹ́ẹ̀ ni ẹ sọ́hun jàre kó yẹ gbọ́n mọ́ mi bí ajá bí mi bá tiẹ̀ tètè bímọ. ẹ lè bí mi madam. bẹ́ẹ̀ ni sọ́hun jọ. kí ló dé tó ń gbọ́ mi bí ajá wọn ò jó ẹlẹ́nu ni o tún lọ́gàá yín o tún lè dákẹ́ ah, ah, ọ̀gá nǹkan tí mo kàn fẹ́ kẹ́yìn mọ̀ ni pé látàyé àwọn dáàdì ni mo ti ń wá síbí tí mo ti ń wá ń gba ọjà bọ̀ ó dàbẹ̀ pé àwọn tán wà ń bẹ̀ nísìn wọ́n fẹ́ lé yín and uh, mo dẹ̀ wà very sure pé ẹ ti pẹ́ nínú business yìí kì í first time ẹ máa rí nǹkan báyìí ẹ má bínú. ẹ uh, bá wọn sọ̀rọ̀. ẹ lè máa lọ́sàn-án máa pè é padà. wọn ò jó wọn lẹ́nu. See me in my office now. Okay, sir. Oríṣiríṣi la máa rí. Hey mo ṣe bí ajá àdìgbòlugi abalẹ̀ ìjà abalẹ̀ ìjà abẹ́lẹ̀ ìjà tó bá possible we go abba tv ìjà frustrated woman being. mo ti máa sọ fún ẹni gbogbo wa kí ló ṣẹlẹ̀ àwọn customers wa máa ń right ní all the time tí ò bá sáwọn kò sáwà jíjókòó bí tí mo wà mí tí wọ́n fi láǹfààní àti wá ṣiṣẹ́ bíi àwọn náà jẹ́ kí company yìí lè máa exist the time tó fi lè believe kò fi and what is your problem? orúkọ company tó ń But tó ń exist kó tó di wípé ìwọ̀n sọ pé o fẹ́ wá ṣe wá síbi tí wọn ò bá sí ibi yóò lè dúró àwọn ni and what you are telling me is that tí wọ́n bá máa lọ kí wọ́n lọ tí wọ́n bá wá mo ti fẹ́ rówó fún wọn. sè jẹ́ kí ilé jẹ́ first and the last tó máa ṣerú ẹ̀ ìjọ tó bá tún gbìyànjú tó bá tún ṣerú ẹ̀ haha ìwọ náà yẹ kó mọ nǹkan tó máa ṣẹlẹ̀ sí ẹ̀ okay. kí ni problem ẹ i am the boss instruction ti bá dẹ̀ fún ẹ nínú company ló máa tẹ̀lé tó bá mọ̀ kó lè tẹ̀lé jẹ́ wá lọ tẹ́ bá mọ̀ pé fa àárọ̀ ṣiṣẹ́ falẹ̀ dànù yẹn ni ṣé mi àgbà ẹ̀ síbi ni. bẹ́ẹ̀ni sọ̀hún èwo ni wèrè gan-an kọ́dẹ̀ tó sọ̀rọ̀ ọmọ sọ̀rọ̀ I'm your boss I'm your boss tí bẹ́ẹ̀ pé àwọn bàbá ẹ̀ kówó jẹ ni sórí ìwọ ìṣókàwé tó mi ni ṣókàwé tù mí lọ́dẹ̀ èwo ni wèrè gan-an ah, ah, ah, rọ́lá o. Sir, the marketing department is under me and I would not allow anything that would mar the progress and efficacy of my department. Uma máa ń máa ń kọ́wọ́ púpọ̀ sọ́wọ́ mi ò dé fẹ́ nǹkan tó máa yẹ pé accumulated owó wa máa wà lọ́wọ́ wọn gbà iná máa ní bùkátà débá. And so what? Gbogbo ṣe bá mi sọ̀rọ̀. Ṣé wọ́n ló ní complain? Àbí bàbá ẹ̀ ló ní complain ṣàwọ̀ tó fi bá mi sọ̀rọ̀ tó fi bá mi sọ̀rọ̀. Kí problem ẹ̀? Sọ fún mi, kí problem ẹ̀? I am your boss ṣó ti yẹn ń sìn instruction ti bá dẹ̀ fún ẹ olùgbọ́dọ̀ tẹ̀lé tó bá bọ̀ kó lè tẹ̀lé then get out. even when you are wrong. are you sick are you insane. i'm not a rubber stamp marketing officer mi ò kí ṣe ní tẹ́lẹ̀ má ti kiri náà bí kẹrin má jẹ́lé i'm not a pushover excuse me. Huh. depressed? Or what are you saying? it's not like that. It's like what? No, mo fẹ́ kó máa fi òpè ṣọmọ bí a torí pé bí mo ṣe jẹ́ sẹ́ pé mo fẹ́ máa take side nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn. Can you listen to yourself? O fẹ́ kí wọ́n We wípé o take side me. but o fẹ́ kí ara àtàmọ̀ ẹ̀ pé o take side wọn against me. No. So o believe nínú nǹkan tí wọ́n sọ nípa mi so wọ́n right láti sọ nǹkan tí wọ́n bá sọ ní nǹkan tí wọ́n sọ ń pa mi yẹn ṣé bẹ́ẹ̀ ni mo ṣe rí nínú ilé nígbà tó mọ̀ pé no why tó fi lè sọ fún wọn náà why tó lè fi confront wọn bẹ́ẹ̀ kó sọ pé ọkọ mi ò rí bẹ́ẹ̀ so because wọn náà believe wọn nìyẹn. no no No, ó ilé sọ̀rọ̀ àìlè sọ̀rọ̀ ipò òtútù òtútù òtútù òtútù ó mọ bó ṣe lè fèsì àwọn èèyàn ó mọ bó ṣe lè present ara ẹ ó mọ bó ṣe lè sọ̀rọ̀ lójú àwọn èèyàn ó ní wípé tó bá fẹ́ ba ayé mi jẹ́ wà keep quiet. ṣọmọ implication kan tó ṣẹlẹ̀ yẹn ṣé ọmọ kan tó máa ṣẹlẹ̀ sí mi nínú club yẹn nígbà tí wọ́n tí wọ́n mọ̀ pé o súnmọ́ mi dáadáa o ò lè defend me then all right o rò ó easy for them to be saying that behind every successful man there will be a brilliant outspoken courageous woman behind the man are you outspoken. Are you courageous? Are you brilliant? Can you talk? Now give me the good reason. See o fi lè jẹ́ ìyàwó mi. I just need one good reason. She can talk again, you see? Oh! Abby. Oh, tún lè sọ̀rọ̀. I love you, I love you. Oh my. <laughs> I do inú mi dùn pé mo bá ẹ pàdé inú mi dùn pé mo rí ẹ fẹ́ gẹ́gẹ́ bí aya lóòótọ́ àti rìn tipẹ́ àmọye ìgbà tí mo ti rí obìnrin tó rẹwà dáadáa ó rẹwà ló bẹ̀rẹ̀ àmọ́ kọ̀ọ̀kan wà tí mo fi tayọ gbogbo àwọn tó kù pàápàá bẹ́ẹ̀ ni. Hmm. <laughs> flattering bẹ̀rẹ̀ o. kí ni mo fẹ́ flatter fún. I know what I'm saying. Really? And I know you know it. <laughs> Ó ní ọpọlọ. Hmm. Ó smart padà. Yes. Tí o bá ní sọ pé ọ̀rọ̀ méjì àsọdùn, ìwọ fúnra rẹ̀ mọ̀ pé obìnrin tó bá ní ìgboyà, ó ti ṣoríire. Hmm. Nítorí ìgboyà wà lára òpó eléyìí tó ń dìndín bí àṣeyọrí dúró. Hmm. And for long. I've been looking for a bold woman. Finally, mo rí ìyàwó tèmi. So why tí náà mo fi ní dùn? Um, a jẹ́ pé bó ṣe ń ṣe ẹ ló ń ṣe mí náà. Ṣé pé bó ṣe ń ṣe kó ló ṣe ń ṣọ̀rá? Àdúrà àwa obìnrin ni pé ká fẹ́ ọkùnrin tó dángájíá tí ò kì í ṣe òjò tí ò lè dáàbò bo ìdílé And you are everything. You are smart you are hardworking you are intelligent you are lovable you are romantic you are just everything thank you inú mi dùn pé mo pàdé ẹ mo dẹ̀ fẹ́. thank you so much you're welcome i will forever love you. Uh, i love you more. <laughs> àmì rẹ̀ gbàdúrà wípé láìpẹ́ láì jìnnà àtẹ̀mí àtiwọ́ àtàwọn ọmọ wa àjọ mm. máa ṣeré bí. àmì o. Um, what kí ni what what's that what's that what's that. àìdó mi tiẹ̀ mọ́ kí lélẹ́yìí. kí ni. àmì ìbòyìn pọ̀. That's too expensive. You are just too So playful. Bá ọ̀fẹ́ bá lọ nílé. Bébì, Mudupe máa wá wò. <laughs> Mo dúpẹ́ púpọ̀ ní ọwọ́ gbogbo yín fún ìfọwọ́sowọ́pọ̀ yẹn ní iléeṣẹ́ yìí mo ṣe lè dúpẹ́ dúpẹ́ dúpẹ́ dúpẹ́ tó lọ́wọ́ yín mo mọ̀ pé ọlọ́run á bá mi dúpẹ́ lọ́wọ́ yín jù bẹ́ẹ̀ lọ nítorí tára tọkàn tọkàn tára ní gbogbo yín fi ṣiṣẹ́ olóde fa tó fi jẹ́ pé iléeṣẹ́ yìí òun ló fi jẹ́ kó fẹ́ dàbí ọ̀gá láàrin gbogbo àwọn ẹgbẹ́ ìtòkò ní ìta alágbára ọlọ́run iye oṣù ọdún tó wù kí ó lè jẹ́ tẹ́yìn náà bá decide pé ẹ fẹ́ lọ dá tiyín sílẹ̀ mo gbàdúrà ọlọ́run á wà pẹ̀lú bẹ́ẹ̀ thank you so much ẹ ṣé gan and secondly ó ní ọ̀rọ̀ iná tí gbogbo àdèmọ̀ kékeré ṣe news mu bẹ́ẹ̀ ni pàápàá jùlọ ní àdúgbò tí a wà yìí níbi tí company wa wà yìí ó ní aṣèrò yìí pé the best thing ni pé káwa ibòmíì tí a lè try láti tún um, establish sí ìyẹn la fi choose Òṣogbo fún another production planet wa. Wow ẹ pa ti ń báṣẹ́ lọ́nbẹ̀ tí gbogbo adẹ̀ ti mọ̀ pọ̀tìgbà tí a máa bẹ̀rẹ̀ sí ní open láti máa ṣiṣẹ́ bẹ̀ la ò tí ì mọ̀ which is mo láyọ̀ àti sọ fún yín pé next month ò ní a máa bẹ̀rẹ̀ iṣẹ́ bẹ̀ official. Yeah. so mo ní láti fi bíi sílẹ̀ láti lọ síbẹ̀ fúnra mi test run ló máa bẹ̀rẹ̀ bẹ̀ ní next month ìyẹn on the fourteenth of next month wọn náà máa bẹ̀rẹ̀ sí run there, and I just have to be there mo fẹ́ mọ́nítọ̀ ẹ̀ fún ara mi mo kọ́ ibẹ̀ ò sí nǹkan tí mo fi ń ṣeré eh, wọ́n ní ẹni tí ó bá dákẹ́ tààrẹ àbá dákẹ́ ẹ tó bá dẹ̀ <laughs> thank you so much eléyìí ló máa fa tí àwọn àyípadà kéékèèké kan máa fi wà ní àwọn post kọ̀ọ̀kan tí ó wà and that is the major thing gangan gangan tí bí ti fẹ́ hold. you get that. Yeah. ó ti bọ́ nítorí pé mo ti promote yín sí deputy manager. oh my god. ọ̀tá fẹ́rẹ̀ jọ madam to be sincere um, kò sí nǹkan tó lọ bí ti ẹ̀ ò and a lot of people náà ni wọ́n máa ń try láti commend àwọn èèyàn kọ̀kọ̀kọ̀kọ̀ you don't know them. Mm we have complete police tí anybody yóò mọ̀ tọ́lẹ̀ sọ̀rọ̀ báyìí ẹ wẹ́ sà téèyàn bá fẹ́ kí nǹkan wo àléèyàn mójútó ni ṣe rí finance ẹ̀yìn bá mójútó lọ. Ah, gbogbo tó bá jẹ mọ́rọ̀ owó mi ò lè fẹ́ lomi síbẹ̀ ọ̀wọ́ yẹn ni kò wà ó fẹ́ tó o fẹ́ dun lórí ọ̀rọ̀ wo ní kọ́ńpìnì yẹn yìí ní kẹ́ máa mójútó anybody ò ní tó síbẹ̀ mọ́. yóò yóò yóò wẹ́kọ̀ yóò wẹ́kọ̀ wọ́n ní tí o bá sí ọba nílùú kan nílùú yẹn ò kì í tó ah, wọ́n nílùú kí ìwà kó má ṣe kéde ìtorí ẹ̀ ló ṣe kẹ́rù pé tí n bá kúrò mi ṣàwọ̀ kébí máa ṣòfò ṣòdà bẹ́ẹ̀ kò dà bẹ́ẹ̀ dáa ó ní mo ṣe wá rò wípé àríkẹ́ ajéwùmí aya àránṣíọlá <laughs> òun ló máa jẹ́ managing director ah. fún iléeṣẹ́ yìí. congratulations madam. I want you to support my beautiful wife. That's no problem, sir. You know she's very smart. And a lot of people see you commended by her ẹ̀yìn tí wàá bá mi rí tẹ̀lé kí n máa pé òun ṣẹ́ mi ṣẹ́. Ah, àbí mọ̀kọ́ déètì ọjọ́ tẹ̀yìn sọ pé ó ṣe dáadáa fún yín mo bọ́ sílẹ̀ <laughs> so definitely ẹ̀yin gbọ́ngàn ti fọwọ́ sí wípé ó jẹ́ managing director bí àbí àbí ṣé kọ̀ọ̀kan wà bẹ́ẹ̀ ká yìí kọ́ <laughs> ẹ lè sọ fún mi o máa sàbí ẹ sọ fún pé ẹ. Ah. èyí ló dáadáa ní padà. <laughs> thank you so much o tẹ́ sọ fún mi náà nìyẹn. Um, ọ̀gá. Um, inú mi dùn gan fún ìtẹ̀síwájú tó ń ba lè ṣe yìí pẹ̀lú àgbéga tó débẹ̀ ní kọ̀ọ̀kan wá lè ṣe yìí a dẹ̀ tún fẹ́ fi àsìkò yìí a fẹ́ fi dúpẹ́ lọ́wọ́ yín fún yín pé ẹ mọ rírì iṣẹ́ tẹ́nì kọ̀ọ̀kan wá ṣe lè ṣe yìí ọ̀gá ẹ ṣe a dẹ̀ dúpẹ́. èyí ni máa kọ̀mẹ́ẹ̀dẹ́ fún ọ̀fẹ́ wípé nítorí ẹ rí lè ẹ mú iléeṣẹ́ gẹ́gẹ́ bí iléeṣẹ́ yín gan-an seriously and kò dẹ̀ sí nǹkan kan méjì tó wù kó rí ẹ ti lọ́mọ tó ti lọ sílé ọkọ ẹ ti ní ọkùnrin náà tó fẹ́ ìyàwó téèyàn bá níwà dáadáa kò ṣeéṣe kó má nírú nǹkan bẹ́ẹ̀ so ẹ mi continue wà yẹn my beautiful pretty the most intelligent lady. I don't know, if you have something to say. <laughs> I'm shy. Ó máa tijú gan-an. <laughs> Nílé gan kò lè wojú mi. <laughs> ẹ ṣe gan ẹ ṣe gan. thank you thank you ọkọ mi ti sọ èyí tó pọ̀ jù nínú nǹkan tó yẹ kí n sọ àǹdèmí náà ní ṣàárẹ̀ láti fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú yín àmọ́ kẹ́yìn náà má ti torí pé mo jẹ́ obìnrin kẹ́ wá fi ọwọ́ padà mí lójú ẹ ní pọ́blẹ́mù ọ̀gá ẹ má jẹ́ ká ní pọ́blẹ́mù ọ̀gá kẹ́yìn náà wá bá ní pọ́blẹ́mù ọ̀gá. you know she's a very funny woman you see that she's a very funny woman lókàn tí àlá ti sọ yẹn pé kí gbogbo ilé. <laughs> yóò ṣe obìnrin nìyẹn náà ẹ mọ̀ kọ́bìnrin òkè gbàgbé you know that ẹ̀ bọ̀ tó ń bí ẹ̀ dọ̀dà bó ṣe jẹ́ pé o fi ṣeré tó ẹ̀mí eh, náà ní láìkẹ́ kí misunderstanding lọ wá ti kẹ́ please. Okay? Congratulations. Thank you, sir. Thank you very much, sir. My deputy manager. Thank you very much, sir. I promise not to fail you, sir. Oh, okay, yes, sir. I'll okay. You can go. We can. All right, sir. <laughs> Madam, yeah. congratulations. Thank you. Thank you. Thank you. Thank you. Thank you congratulate me now. ma congratulate lórí bẹ́ẹ̀dì. you are naughty. Um, fine jẹ́ lọ parí ẹ̀ lọ́fíìsì mi wọ́n kí n wá ṣe. ẹ lọ parí iṣẹ́ tẹ́ ṣe náà ẹ má gbàgbé pé síìtì ẹ̀yin lẹ́ni ẹ̀yin lẹ́ ṣe dáadáa ok trust me ok no problem all right thank you yeah. <laughs> come. What? Uh -uh. Mrs. Omilagun. Uh-huh. Ibi jẹ́ fọ́fíìsì ẹ̀. You're not serious. All right. Okay, baby.

ṣe tí o lè ṣe perfectly ah no no no no olúwa mo dúpẹ́ lọ́wọ́ ẹ. Ah, today was hectic. sorry dear sorry dear tó bá mọ tó ṣe mí ọ̀rọ̀ kò tó dé kò dé kò dé mi ò lè sọ bí ebi ṣe pa mí jọ please go ahead by straight to the kitchen and wá nǹkan tí mo lè jẹ ó fọ́ọ̀nì bèbè ìwọ tí mò ń bínú sí pé ò pè mí pé o ti ń bọ̀ nílé wo orí ó rẹ̀ mẹ́ i'm so tired. so omi ni ẹ̀rí pé o lè lọ sí kitchen yẹn lọ sí oúnjẹ fún mi. mi ò ṣe rí ó rẹ̀ mí gan bó ṣe ń bọ̀ yẹn wá ti yà ní tree wá dẹ̀ wá ń kọjá ń bẹ̀ nítorí ìbáwo ọmọ kẹmi ò láìkí gbogbo nǹkan rẹ́dẹ̀rẹ́dẹ̀ nígbà <laughs> tí mo níyàwó lé báyìí mo ṣe máa ronú kó mo fẹ́ jẹun nítorí please má bà mí dápàrà tó má dà yẹn go straight there kó lọ bá mi wà nǹkan tí màá jẹ. baby má stress rẹ Joko, mi ò lè ṣe ní ìmọ̀ lálẹ́ i can't even get to the kitchen ìwọ náà lè wọ kitchen kò ṣáà ṣe ìwé èèyàn kan. so omi ni pé o lè lọ sí kitchen yẹn lọ sí oúnjẹ fún mi. ah ó rẹ̀ mí ìjọba mi yọ bàtà mi jọ òdìjọ́ bá mi tú bàtà mi jọ. ó ti rẹ̀ gan kò sí bóyá kò wọlé kó lọ change aṣọ ẹ bóyá kò ṣàwà. thank you ó ṣe oh man i need to do Morocco ìfẹ́ títí Morocco mo mo yànnà títí mo dé mo ta. kí ni mo fẹ́ ṣe báyìí ṣùgbọ́n ó dàbí mo ti dọ́kọ̀ délé dání mọ́ o. She isn't the girl that I used to know. My dear, mm-hmm. table is set for dinner. Please come out. Sweetheart. òdèlì ń lọ wálé o. òdèlì ń lọ mú wálé o. thank you. ẹ̀rọ tètè jí ẹ̀rọ tètè jí ẹ̀rọ tètè jí dèrò làwọn wí fẹ́rọ̀. ẹ̀rọ jẹ́ ọmọ dèrò làwọn wí fẹ́rọ̀. you took your time to cook this delicious meal. Exactly o mọ̀ pé kò easy láti sọ oúnjẹ tó dùn ni hmm. because lágbà tí wọn náà ti jókòó ni mo ti rí pé irun ti ń fìlẹ̀ pé ah ọkọ mi rí lè try gan. inú ẹ̀ dùn mí sọ pé oúnjẹ yẹn dára rí hmm. mo ń tàn yín lébi ṣé bẹ́ẹ̀ mi ṣe máa ń ṣe fún ẹ nù méjèèjì ó ti fẹ́ dàbí pò kàn. láìsí tèmi ṣe kan hmm, ọbẹ̀ ò kan láìsí ló kan àbí. Ah sórí ọbẹ̀ yẹn ó ti strong jù fún ráìsì ọbẹ̀ ẹ̀bà lélẹ̀ kì í ṣọbẹ̀ ráìsì. ọbẹ̀ ẹ̀bà ni mo lè ní sèṣì ráìsì. ó dùn gan abẹ́ ṣe ó ṣe fẹ́ oyé ní ọkínú ṣàtìkún let's just enjoy it. Why now? Let's be very now. Manager. Wọ́n ló mọ̀. Ọ̀rẹ́ mi. Ọ̀rẹ́ mi gbọ́ pẹ̀. Jẹ́ ká pè é lẹ̀. Èmi rò kó sister, mom. dé ọ̀dọ̀ sista mọ́ torí mi ní fẹ́ kó pẹ́ kó tó depo dé rárá. Tọ́ bó mi ò rí pé mi wọ́n ní dress mi ì ní pẹ́ rárá mi ò nílò ju one hour ah, ah. Okay. better. Yeah, it's a problem. all right mami Oh, tètè lọ. ọ oh, nísòro. ok. mi mọ more tí mo fi gbàgbé. àwọn olóhùn pè é. má wọrí má wọrí mi mọ tó fà tí mo fi gbàgbé kínní kí ló fi sack Mr. Oyegun. wọ́n suspect wọn fún forgery and misappropriation of fund ni and mi ò lè jẹ́ kán bà company jẹ́ mọ́ mi lórí ó ní kán máa lọ. and so wọ bẹ́ẹ̀ eh? ó yẹ kó inform me now adele jọ deliberate lórí nǹkan tá a máa ṣe o kàn lè dédé decide bẹ́ẹ̀ now it's not good. ṣé mi ò lọ́pọlọ kankan lórí mi ni must I take decision from you every time. no no no no no mi ò sọ wípé o lọ́pọlọ we are running a big organization tí a ní management board definitely if anything bá get wrong then you go to management board ẹ jọ decide lórí ẹ wípé ó kẹ́ ẹni báyìí ti ṣe ok àwọn nǹkan kan tí ẹ rí ń pa ẹ̀rí then a máa lè decide lórí pé nǹkan báyìí la fẹ́ ṣe fún nǹkan báyìí la ò ní ṣe fún you can't just decide on your own all because of what it's not making sense. baby àwọn wo ló ń sit round the table ṣé àwọn dìdìrín mrs abilabu àbí omilabu àbí kí ló ń láwọn ń jẹ ni a máa máa jọ sit round the table this is a one man business for crying out loud we don't need people's idea. tó bá jẹ́ ń pa ọ̀rọ̀ mr yegun no no no no no ó mọ nǹkan tó ń ṣe dáadáa kò yẹ ẹ̀sìn he's been working in that company for the past fifteen years ó Baba bá bàbá mi ṣiṣẹ́ pẹ̀lú clean slate kò yẹ so he knows what he's doing what i'm trying to tell you is a man of proof and tested character not just ordinary person in that company that you can just make decision that i want to sack him one day no. excuse me longevity is not legality When one point ń bẹ̀ yẹn yẹn ò mátà náà wọ́n lè pẹ́ kéṣù gbé wọn lòún sí kó fẹ́ máa jalè ṣé màá máa dúró ni màá máa wò wọ́n kán baby courage without wisdom is nothing yes o ti mo n try láti sọ fún ẹ you see o smart o mọ nǹkan tó ń ṣe but tí yóò bá ti gba ọgbọ́n ọlọ́gbọ́n mọ́ tiẹ̀ problem mẹ́ kí o tó lè accuse èèyàn kí o tó lè sọ fún èèyàn wípé èèyàn ṣe nǹkan tí ò dáa then wà á ti ní evidences tó máa lè lò against ẹ pé yes nǹkan tó ń ṣe yìí ó wrong evidence ẹ̀dá láti prove ẹ̀ wípé ó jalè àbí láti prove ẹ pé nǹkan tó ṣe ò dáa kó tó lè sack no. are you saying i accused him wrongly. no listen woman ṣe ohun tí mo ń try lásán fún ẹ ni you are the boss there now you don't take decision on your own mi ò accuse ẹ wọ́n gbogbo fúnra rẹ wrongly but mo kàn try lásán fún ẹ ni wípé a ò lè máa dédé decide bẹ́ẹ̀ yẹn. it's fine it's fine it's fine. Oh, oh. màdámù ni ní sọ̀rọ̀ bóyá nítorí àwọn papers tán ní kí n kó wá tí mi ò kó lọ fún until the next day ló jẹ́ kán máa rò pé mo lẹ́bọ lẹ́rù mi. Mr. Oyegun, mo sọ̀rọ̀ láti sọ ọ́ ẹ bá ti take time mi láti explain fún ẹ mọ̀ pé lójú ọmọ àdàbẹ́ ni wípé ẹ ò ka oko àbẹ̀kọ́ wẹ́ẹ́ àṣẹ òun ò múlẹ̀ fún yín ni ṣe ohun tó rí lè ṣẹlẹ̀ gbogbo nìyẹn next time tí irú nǹkan báyìí bá ti ṣẹlẹ̀ ẹ̀yin ni kẹ́ tètè approach ẹ̀ kẹ́dẹ̀ mú bẹ́ẹ̀ ṣe máa yẹ fọ́ọ̀mù ẹ̀ tó di late jù please ẹ jọ. <laughs> you know why i'm saying all this wọ́n ní ẹni tó lẹ́rù kò ní jẹ́ kó bàjẹ́ tá a bá sọ̀rọ̀ nípa management tá à ń sọ nípa organization you know it very well you know much and more about organization please ẹ jọ mi ò fẹ́ kí ẹ nílò owó kankan kó wà ní management level rárá bó ṣe lè wò kó mọ́ nípa ti sack letter tó fún yín ní òun ṣe problem i will talk to her i ma refer sack letter yẹn so please please ẹni tó gbọ́n kò kí n kẹ́rù ẹ̀ sínú òjò torí kò sí kankan tó máa rí mú bẹ́ẹ̀ ẹ jọ. ẹ ṣe ọ̀gá thank God you understand me. mi ò bínú. ẹ sà mo máa fẹ́ fi ojú yín rí rẹ̀dẹ̀rẹ̀dẹ̀ kan. Ah, rẹ̀dẹ̀rẹ̀dẹ̀ kẹ. bẹ́ẹ̀ ni inú mi á dẹ̀ dùn tẹ́ bá lè gbàmọ́ra mo fẹ́ kẹ́ lọ bá mi bẹ́ẹ̀ ẹni kó má bínú onílé gíláàsì kò kí n ṣeré oko ẹni lọ́jọ́ iwájú kò ṣeré ìbọn ẹjọ́ wọ́n máa business ní business sí ẹ ti wà nínú ẹ tipẹ́ ó ní bẹ́ẹ̀ ṣe ń ṣe pẹ̀lú bàbá tó bí mi kó tó di pé mi wà ní city please ẹ má jẹ́ kó sú yín ẹjọ́. ẹ ṣe ní wọn ṣe problem màá try láti rí màá dẹ̀ bá sọ̀rọ̀ ẹ ṣe gan ni ọ̀gá. Thank you so much. Um, mo appreciate yín seriously. Mo kí ẹ lè mọ̀ pé really do sí yín gan. Màá fún yín ní check kan job. Ẹ bá mi Hello baby. Báwo ni? Yeah, I'm fine. Ìwọ ńkọ́? What happened? I was in the midst of a particular transaction tó the take time gan. Àṣẹṣe tó ń sìn ni. I thought as much. I mean, not ń expect the látàárọ̀. Yes. No, mi ò lè wá sílé mọ́ Oh, really? um, bọ́ṣọ́ gbàgbé pa ní party lola. Definitely, mo mọ̀ pé patí ẹ̀ wá lọ́la. Uh, no problem, màá wálé lọ́la. Oh, good. Oh, okay then. Yeah. Ẹ máa pè é tó sùn definitely, yes. All right, darling. <laughs> you know I miss you. Yeah. Yeah. I love you. Oh, Jackie, ṣe kàn tọ́ ọmú yẹn kó jọ kó yọ pointed nose ẹ̀yà bíbí lẹ́sìn. Kí ni? Kí ló ń wà? Mo tún nǹkan tí mo wà ní tó tọ́jú mi. níbo. síbẹ̀. you and this your expensive jute. dáhùn jàre wọn náà ló tún pè mí sí time tí ń lọ. wà ah, kí ló ṣẹlẹ̀ kí ni kí ló ṣe kí ni tí mo gbélé kí ló wọ̀ yìí wọ́n ìtọ́ fún ma fi ń bì í tó sọ. you are overwhelmed. já lọ jọ. overwhelmed pé kí ni epo ń ṣòṣì epo ń ṣèrànù níwọ̀n tó jẹ́yàwó lè wọ́ọ́rú aṣọ yìí inú ẹ̀ dẹ̀ dùn kò make sense now. rọra mo bóra na àwọn up. kí ni túmọ̀ kí ni mo gbogbo eléyìí kí ni túmọ̀ gbogbo eléyìí. kí ni gbogbo eléyìí bá ń sìn. ohun tẹ̀mí ń kọ́lé tí mò ń ṣe gẹ̀gẹ̀gẹ̀gẹ̀ inú ilé àbí o wá fẹ́ sọ di àbàṣà mọ́ mi lọ́wọ́ ẹ èmi àtẹ́wọ́ máa lọ́ta àwọn ọmọ ọ̀tá yẹn máa ní pé àbàṣà fún èmi ẹ̀ ló gẹ́gẹ́ bí ìyàwó ilé o ò lè wọ ilé tẹ̀lé o ò lè wọ aṣọ ìtẹ̀lé o ò lè wọ́ tẹ̀lé mi o àbí tọ́tọ́rọ̀ tó bá jókòó nípa tí màá lè fẹ́ jókòó ìgbà tí mo fẹ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ o kẹtàn ṣé o kẹtàn ni ẹni tí ò rí ẹ rí tó jẹ́ kó máa rí ẹ for the first time pé ìyàwó ẹ̀ dàtọ̀ ní ìyàwó ẹ̀ rí wọ́n máa wù ẹ́ bí ẹni pé o mú kan àbí kí ni kò fẹ́ máa sọ wọ́n á ní pé sí ìyàwó ẹ̀ mú kan ni àbí. Ah, tọ́tún ní ọlọ́run tí pọ́ọ̀sì tó di mí ó rè é ó yà mọ́. kí ni big deal. àdìpọ̀ mú pọ́ọ̀sì. Ah! stop ẹ stop ẹ bá ń gbé pause stop ẹ kò fọ́nì náà. ìdẹ́gbà tí mo fẹ́ ẹ ṣé mo ṣe é ṣẹ̀ṣẹ̀ ní o tún ní tìjú o tún bẹ̀rẹ̀ o tún fẹ́ mu iwájú rẹ gbogbo tó wà wájú ni mo ti ń rí òun fọwọ́ bò jọ ohun tọ́lọ̀ wà lẹ̀ mọ́ ẹlẹ́yìn tó wà lẹ́yìn ṣé o mọ̀ pé bó bá ṣe ń bọ̀ wájú ni tẹ̀yìn á máa ṣí ni ọ̀nà ọ̀dà fún òun tó wà lẹ́yìn òfin ní rí gbogbo nǹkan tó wà bẹ́ẹ̀ kí ni kù ti máa ń pọ́nlé ọ̀nà ọ̀dà tí ò wá di àbàṣà sọ fún mi ọ̀nà ọ̀dà tí ò dàbàṣà má mú má mú ó rèé ó ti wà wájú yá tó mú. mi ò mú kankan mọ́ aṣọ tó wọ̀ sọ́rùn yìí àti gbogbo aṣọ tó wà lé èmi ni mo ra gbogbo ẹ̀ fún ẹ abẹ́ẹ̀kọ́ aṣọ pátí wọn rèé mo dẹ̀ ti rà á aṣọ tó bá wù mí ni mo lè wọ̀ lọ síbẹ̀ mo lè dísáì láti má wọ aṣọ tí mo rà lọ́wọ́ wọn lọ síbẹ̀ kò yẹ ẹ̀sìn lọ bó aṣọ yìí lọ wọ̀ kán aṣọ tó wà lé a ò wọ aṣọ yìí lọ mọ́ kí ló ń ṣe ẹgàn pàápàá kí ni gbogbo nǹkan tó ń sọ yìí sí kí lọ bọ ó dẹ̀ sọ̀rọ̀ fọwọ́ gbáyà èmi ni mo ra kinní kó sọ̀rọ̀ méjì wà má gbáyà mélòó láyà ẹ mélòó láyà kí ni gbogbo nọ́ńsẹ̀sì yẹn gan pàápàá gbogbo aṣọ fẹ́ẹ̀kì tó rà náà àbànà ni mi ò dẹ̀ kí ń wọ̀ mi ò kí ń wọ àbànà kí ni gbogbo wèrè yìí kí ni kí ni wèrè gan ó jọ ẹ lójú kí ni gbogbo kan tó rà má ní lọ sún gbogbo wọn wọn mọrú èyàn tí mo jẹ ọ má jọ ẹ lójú. wọn lò ní sùúrù lọlọ ń bọbọ ṣọba o ò ní sùúrù lọ. I'm tired of this. ṣùgbọ́n aṣọ títí títí ọlọ́ọ̀nìgbọ́. Ah, ah, kí ló shout, shout, shout, máa sọ̀rọ̀ sí mi ṣàwù is it crime to be sexy She kò rí mi bẹ́ẹ̀ kó tó fẹ́ mi ni ẹ ah, máa máa sì règún òun ló ń ṣe gbá òun ló what nonsense Ah! Kini gbogbo nǹkan tó rà Kini, kini ni kí umno. gbogbo nǹkan ọ̀hún náà èmi ló máa mọ orú ìyàwó a máa lóhùn ṣe kinní kan orí ó rà títí ó ra fake ó rà títí ó ra fake ó jọrọ ẹ̀ lójútù it's great to know the stuff I'm made of ṣe léde mo rẹ ti fún ẹ. ṣòro pọ̀ kì í ṣọ ó ń ṣọkùnrin pàjọ ẹ lójú. ọjọ́ gbẹ́sẹ̀. kí ló jẹ́ kí ló rà á jẹ́ máa sáré sí rèé fún á máa sì rèé fún tí màá ṣe fáwọn bàbá ẹ̀ jalè ṣé òun lè rànwọ́ láyé ẹ̀ àwọn ọmọ olè wọ́n ìwọ náà dẹ̀ ṣí pẹ́pẹ́ àwọn tó fẹ́ fi ẹ̀mú sìgá ń sìn ẹ̀ ó yá ẹ̀ ẹ̀ o ẹ̀ ẹ̀ gbogbo nǹkan tó ń jẹ́ lójú náà rèé o gbogbo nǹkan tó ń jẹ́ lójú rèé àwọn yòókù èmi mo kó wọn wá gbogbo nǹkan tó rà náà rèé tó fẹ́ kú ẹ̀ ẹ̀ wò ọmọ bàbá olówó gbó ó yá jọ láti ìsàlẹ̀ olùṣe máa fún mi ń kọ́ ó fún mi ń kọ́ olórí ìwọ náà jọ ẹ̀ ó yá gbogbo wèrè tó bá fẹ́ ṣe kó wá lẹ́ni lẹ́ni ní kọjọ́lá mo ń lọ mi ò fọkọ mọ́ mi ò fọkọ òsì kẹ́tọ́ sọ̀rọ̀ òun lòún rà òun lòún rà òun lòún rà mi ò fọkọ mọ́ ẹ wò Sorry máa jó ẹ lójú máa jó ẹ lójú àwọn tí ò ní fọ́ tí ò lé ìkànnà ló lè máa pariwo mọ́ èmi kàwé ó mọ̀ pé mo kàwé mo wá jó ẹ lójú ṣó láwọn tí màá fẹ́ <laughs> ẹni tó da jù ẹ lọ má bìlì pé wọ́n kọ́ tó da kàná sàn gbàgbé àwọn mẹ́mí wà ń gbòòrò tó fọ́ ìjọ ẹ lọ tó wọ́n máa gbé mi gègègè báyìí how much my baby my baby gbogbo ẹ̀yàn kọ́ là ń sàn yẹn wà á mọ̀ pé wọ́n nìkan kọ́ ló wá sàn fílẹ̀ wà á rí wẹ̀rẹ̀ lẹ́yìn mo lọ mo lọ ó ti tó you know what I'm just tired of you. What is sú mi. Ah! Kí ló dé? Ó ti I just have to go. My credentials. Kí You can win kàwé náà. Ẹ máa all. tó sọ̀rọ̀. Láti for sáré We kill it ni kinní kan. Òun ni kinní kan. I can't take it from him again. Where did I keep my credentials now? Uh-uh. Ah, ah. Wobi, certificate mi dà. Tẹ́mi àtẹ́jọ́ lọ gbà nígbà tó gbà. are very hilarious ó lè lò ó orúkọ mi ló wà ń bẹ àjẹwùn mi ṣùgbọ́n mi ló wà ń bẹ ó lè lò certificate mi ó ti mọ̀ pé ó frustrate mi ma kẹ́rù mi ó wá fẹ́ mú certificate mi ó lè mú ó yá aṣọ ibi tó wà kí lọ mú òun nìkan ni mo máa ń lọ. nígbà mo rò pé it makes sense tèmi ati David Johnson ọ̀nà spain mo béèrè result ẹ lọ́wọ́ ẹ padà wọ́n ló jẹ́ kí n mọ̀ pé wà lẹ́gbẹ̀ẹ́ bọ́ọ̀sì ẹ̀ mo padà lọ chẹ́ẹ̀kì ẹ̀ mo wò ń bẹ́ẹ̀ mo dẹ̀ pé David padà nǹkan tó wà nù ẹ̀ láti gbà tọpọlọ ẹ̀ yìí pé kí tó mọ̀ pé dáradára èèyàn báyìí ló jẹ́. box èwo lẹ wá fi ń tálùdù wèrè sí tẹ jẹ́ kó gùn tẹ fàágùn. ẹ̀rọ tètè jí. ẹ̀rọ jẹ́ kílẹ̀ ọmọ jẹ̀rọ là ń wí fẹ́rọ̀. Ṣèbí ti di bàbá jẹ́ tán dolídìí ló máa dà á. Oh, jẹ̀rọ. mo lè gòkè mo ó bá sùúrù. ọkọ mi bọ́ọ̀sì èwo èwo ní àwọn bọ́ọ̀sì. torí ọlọ́run má sí mi mo promise pé mo ò tún ní ṣe rẹ̀ mọ́ má bínú. the thing is that i don't like your style at all mi kàn tiẹ̀ gbádùn ẹ̀ mọ́ ara ni do you get it because i can't imagine raising my kids with a woman like you that is it o lè dá ronú o o o bold enough o lè sọ̀rọ̀ mi ò kàn láìkẹ́ mi ò a máa bá ẹ sọ̀rọ̀ nulẹ̀ o ti tútù jù ó ti tutù jù fún pẹ́sìn mi o tí mò ń tọ́ lásán fún ẹni yẹn mo dẹ̀ ti bá ẹ sọ láì mọye ìgbà o dẹ̀ rẹ́dì láti change but no problem mo mọ nǹkan tí màá ṣe. ọkọ mi láti máa gbọ́ ọkọ mi lẹ́nu mo dẹ̀ fẹ́ fi. ṣé nǹkan tí mò ń bẹ́ẹ̀ sọ nìyẹn ṣé gbólẹ́nu má gbólẹ́nu ni nǹkan tí mò ń bẹ́ẹ̀ sọ àbí mò ń bẹ́ẹ̀ sọ̀rọ̀ common sense o ò ní common sense o lè ronú you don't know the right thing to do at the right time you don't know what next to do wàá kàn jókòó wàá máa gbogbo ò láì díà ò lè sọ kankan my dear please come this is what we can do now wàá kàn ṣá jókòó ṣá kò lọ́rọ̀ tó fẹ́ sọ ò bí mi léèrè rí pé báwo ni business mi ṣe rí ò bí mi léèrè rí pé báwo ni income mi ò bí mi léèrè rí pé ṣé àti ẹ̀ lè rí iye báyìí ká lè fi ṣe one or two things báyìí no èmi ò fẹ́rú obìnrin bẹ́ẹ̀ nínú ìgbésí ayé mi no ó ní bí mo ṣe plan ayé mi mo tẹ̀ tí wá rí báyìí ń sìn so for example ń sìn pé bí amọ̀kàn tẹ̀ travel out kí tó délé ilé àti dahoro o ò ní lè sọ̀rọ̀ kò sẹ́ni tó lè bá sọ̀rọ̀ gate man á máa kí ẹ wàá máa gbójú sílẹ̀ láti dá lóhùn o ò mọ bó ṣe lè lẹ́nu kí gate man pé good morning wọ́n á ṣe nǹkan tí ò dáa kò sí nǹkan tó lè sọ fún wọn àdẹ̀jọ́ ń gbé bí àwòdẹ tí ìfẹ́ra sílé wọ́n tọ̀tọ̀ bá fẹ́ra sílé tó ń kọ́ kí ló máa ṣẹlẹ̀ àkàn bí àwọn ọmọ ni wọ́n máa sọ pé òun ò lè ṣe nǹkan báwa ní kó má wọrí kó fi sílé ayé ọmọ bá bàjẹ́ dànù èmi náà. No? mo ti rí bẹ́ẹ̀ mo dẹ̀ ti rí ọjọ́ iwájú mi lára ẹ̀ so for that mi ò lè dúró i'm tired i can't stand this anymore i'm serious. change. okay okay mo ti gbẹ don't disturb me please. i'm doing the right thing. nǹkan tí máa ṣe i can't even know what to do again. ọkọ mi. àṣẹ tí wọn bá ní nǹkan kò mọyì àfi tó bá sọ. tàǹdì rílé wa ni mo sọ pé kò mọ jọ tàǹdì tàǹdì ajé wù mí tètè wá pọ̀ ju tèmi lọ. Ah. It's a sheer mistake. fẹ́yàwó tí mo ní ọmọbìnrin lọ́wọ́ tó jẹ́ wóró rẹ̀ wá tó tutù tó dùn wò lójú tí mo sọ pé tutù tí mo wá lè dànù kí ló ń ṣe mí ṣebí tọmọ ọba ti ìwà tó dáa ṣebí èèyàn máa pèjókòó èèyàn máa sọ ọkàn tí èèyàn bá fẹ́ fún mi á dé yí pé mo nífẹ̀ẹ́ lóòótọ́ lóòótọ́ lóòótọ́ lóòótọ́ bí mo ṣe sọ ni ṣebí máa take time máa jẹ́ kó change kó tó dà ìfẹ́ òun bínú làwọn á máa láì mi love ọmọ yẹn I don't love I can't love ẹni máa dúró tó máa fi lè change. Oh, màá ti ṣàṣìṣe láyé mi o. lílé wa máa bínú sí mi. mo fi ọlọ́run bẹ̀ jọ̀ọ́ má bínú sí mi ó ti jájọ mi lójú ìgbà tí mo rí ọmọ tó tutù ọmọ tó níwà ọmọ tí ọlọ́run dídí tàrí sí mi gẹ́gẹ́ bí ìyàwó mo dẹ̀ tún wò ṣoṣo mo gbé oúnjẹ alẹ́ mi fún ló ń bó jẹ́ please mo ti realize gbogbo mistakes mi please i want you to forgive me jọ tó yọ lọ́rùn mo rántí gbogbo àwọn nǹkan tí mo ṣe sí pátápátá kì í ṣe wòlíì tàbí onímọ̀ kan ló sọ fún mi pé kí n wá bẹ́ẹ̀ but èmi fúnra mi ni mo realize pé àwọn nǹkan tí mo ti ṣe sí ẹsẹ̀ yẹn dáa while I'm here. Please. Forgive me. Please. Please. It's okay. Really, what thank you. ma correct gbogbo mistakes mi sìn mo promise láti love ẹ gan ìfẹ́ tí màá ní sí ń ṣe kọjá wípé o fine àbí o fine no I want you as my wife please please. please. uncle ẹ̀wọ̀ ẹ má jẹ́ kọ́rọ̀ mi sùn yín ti ń sún èmi náà báyìí gbogbo ibi tí mo wá ṣe dé àwọn iṣẹ́ tó fi ń lọ mí bíi kí n ṣe nání kí n nulẹ̀ iṣẹ́ àwọn pa èmi àwọn ọ̀tájú olórí burúkú èmi tí mo ní bsc tí mo ní msc kí wọ́n máa ṣe pa fọmọnú mi àwọn ọmọ òjìtọ́ mọ̀ rẹ̀. ẹnu iná ni ẹnu burúkú yìí ni ẹnu sọsọsọsọ òfò yìí ah! gbé gbogbo ẹnu ẹ sọ mọ fàyè ni mi lá o sọgbọ́ mo fàyè ní mi rárá rárá ọ̀nà òní bms òní bs dákun tó ná ṣé èmi mo bọ́ kó sátífíkẹ́tì jẹjẹ́ àdètí bọ̀ kàn sí ni sọ fún mi ṣé mo dáná sí sátífíkẹ́tì fún mi ẹ ọwọ́ akọ lẹ́nu mi sí ẹni mi ń bẹ̀rẹ̀ amẹ́ríkà phd lóní ilẹ̀ nígbà tó bá bọ̀ wọn lọ́ba ọ̀hún lè níbi ẹjí fún àpàtàkùn àrí ọwọ́ àtúnṣe ọ̀rọ̀ lẹ́nu ọ̀túnṣe ọ̀rọ̀ lẹ́nu. tàlájọ mi mo ro tàlájọ mi mo ro last bus stop ni tí mo wáyé this is final bus stop. ẹ kú ìdòkó wà lábẹ́ ẹ̀fẹ̀lẹ́sà ẹ̀rọ sista wumi ṣé mo pé wàhálà tó wà nílẹ̀ yìí lẹ́fà ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ mo sọ fún yín mo ní kẹ́ ẹ kó ahọ́n yín ní ìjánu kọ́lọ́run lè ràn yín lọ́wọ́ ọlọ́run fẹ́ràn yín ṣùgbọ́n ẹ̀yin lẹ̀ ń dí lọ́wọ́ láti lè ṣiṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu nínú ayé yín ṣe rántí àwọn nǹkan tẹ́ sọ fún mi nígbà tẹ́ wá síbi lọ́jọ́ ẹ sọ àlá fún mi ẹ wípé ẹ bọ́ aṣọ ajé sílẹ̀ níbi tẹ́ ti ń bá ẹ̀gbìn mo jẹ́ kó yé yín lọ́jọ́ náà lọ́hùn-ún mo ní aṣọ ògolẹ bọ́ sílẹ̀ ní rònà atúfàdúrà jagun ẹ tún tẹ̀síwájú nínú ìrìn àjò ṣé ẹ rántí pé ẹ tún padà wá tẹ sọ fún mi wípé ẹ láàlá kan. Ah, bàbá ẹ kásán ẹ kásán ẹ jọ bàbá ẹ jọ yá mi ní àkàbà yìí kì í fi ká gbà mí. ọmọbìnrin ojú ń kan mi eh, ọ̀dà àárọ̀ ọjọ́ musu olókùn ṣé ọlọ́ọ̀fì kásẹ̀ ni ẹ sáré wá lò kíákíákíá sáré sáré ọ̀wá lò. ẹ ṣeun bàbá ẹ ṣeun. mọ̀ ń kájú mọ̀ ń kájú dúró sáré. ọ̀yà. ẹ ṣeun. ẹ ah, máa dì mọ́. Ah, kò ṣe é. Kárí. Bàbá, kí ló tẹ̀ ń wò mí látẹ̀yìn bẹ́yìn? Àbí àgbà mi ni, tí mò ń wọ̀. Ẹ ṣe ń wọ́n dojú délẹ̀ ni, ẹ kí lọ pa bẹ́ẹ̀ náà tọ́jọ́ lójú. Wo ẹyà àsìkò ṣe pàtàkì fẹ́mi o, ṣe tọ́ba ṣe kẹ́ ọ já lọ. Ẹ dúró, ṣé torí ẹ yá mi ládàá lẹ ṣe ń sọ gbogbo ọ̀rọ̀ tó tó báyìí sí mi? kí ni kí ni nǹkan ọ̀hún kí ni wèrè tẹgbẹ́ tẹgbẹ́ wa gan tẹ̀ tẹ̀ tẹ̀ tẹ̀ tẹ̀ tẹ̀ ń pariwo ẹjọ́ ẹgbẹ́ lẹ́dẹ̀ yìí kẹ́ máa lọ jàre ah, tínú bá bí mi mo ò ní kàn kankan lórí òkè mọ́. ẹ mọ gbàpá kan ṣe ni ọ aláìníkan ṣe ni ọ orí wo tí n bẹ́ẹ̀ lè gbé àkàbà mi wákàtí mẹ́wàá sísìn ó lè mọ rẹ̀ nìyẹn kan tí ó tún fọ́ lákàbà mọ́ ṣé n tọ́ bá ṣe kí a torí ojú ń ké mi o. àsìkò yẹn á lọ torí mi ò mọ orú ọ̀rọ̀ òṣì tẹ́ ń sọ jáde bẹ́ẹ̀ ṣe rí lọ́rọ̀ ẹnu yín ṣe rí lórí ládàá lẹ́sọ̀ ọ̀rọ̀ tó tó bá ìsinmi ẹjọ́ ẹ kó sí lọ jàre. lẹ́nu ẹ ah, igi mú yóò sì gbà tó rán ọ̀dà máa yanjú yòókù. ẹjọ́ ẹ lọ jàre mo bá ṣe rí kíni kíni gbogbo nǹkan kékeré wọn máa sọ di kíní. wọ́n rí ẹgẹ̀ẹ̀gẹ̀. a ah, mo gbé ẹgbọ́n náà sórí mi ò pe ni ṣé bí màá tiẹ̀ bọ́ lẹ́nà kí n tó sọ̀rọ̀ burúkú sí bàbá yìí. Ah. Eh? Ah. mo ti dáràn báyìí mo dáràn báyìí mo gbé ah, ah. wákàtí mẹ́wàá mo gbé. bàbá bàbá bàbá mò ń ṣeré ni mo ò bu yín bàbá ẹjọ́ ẹ wá bàbá ẹ ṣàánú mi ẹ padà mo dáràn yéé mo gbé o kí ni mo fẹ́ ṣe báyìí ọkọ alówà lóko ẹ ṣàánú mi ẹ mo gbé o. ọ̀daràn bàbá bàbá mo gbé ìsàlẹ̀ jìnnà bàbá. kí ló dé kí ló dé ẹnu ẹnu ọ̀nà ẹnu ìsá ṣé wọ́n ló gbé ládàá fẹ́ nìyẹn ni ṣé wọ́n ló gbé ìwọ́n ló kàn ládàá rẹ̀ ni. ẹ sì ń bẹ̀ mú. gbẹgbẹgbẹgbẹgbẹgbẹ tó ń jáde kíni kíni bá ṣẹlẹ̀ ẹlẹ́nu màrí màá sọ òsì. ṣé wàá rí ọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí gẹ́gẹ́ bí mo ṣe sọ lẹ́kàn ọlọ́run ti ṣetán láti gbé ọwọ́ yín sókè ó ṣetán láti jẹ́ kí ògo yín tàn fún aráyé rí bí mo ṣe máa ń sọ ṣùgbọ́n ẹ ní láti kó ara yín ní ìjánu solution tó wà nílẹ̀ fún yín sìn láti ṣe òní pé kẹ́ ẹ lọ ní adé orí torí pé òun nìkan ṣoṣo lọ́nà àbáyọ. ìkọ̀kọ̀ tán ẹ̀yìn bolo ti fẹ́ adé orí pásítọ̀ ó ti fa gbogbo adé yà tán báwọn bá gán báyìí ní ìsìn wọn sàn tàtàtàdé orí wọn torí wọn ò lè gbadé lẹ́wájú rẹ̀ mọ́ kọ̀tán níbo ló ti fẹ́ rárí orí ẹ máa wo àfikọ́nà rẹ bẹ àrán sí ọlá torí fún ààrẹ ló kẹrù ẹ jáde báyìí lé rẹ ọmọkùnrin yóò lé ọ agídí àtẹnu yìí náà ló fi kẹrù lọ kẹrù jáde. mo ti gbìyànjú ó lé mi dànù bí ajá ni nígbà tí má padà mọ ni mo gbọ́ kó ti níyàwó. ẹ bá gbọ́ bá sọ ṣe kò ní níyàwó ṣe yóò dádúró ni ta ló lè dádúró ní ayé yìí ta ló lè dádúró kò sẹ́ni kankan tó lè dádúró kò sí kọ̀ọ̀kan ẹjọ ẹkúndàrẹ ni kẹ bá mi bẹ̀. mi lè bẹ̀ mi lè bẹ̀ jáde mọ́sọ̀ mi ti jẹ́ ń bẹ̀ wọ́n. ẹ má bínú alàgbà ta ló ń jẹ́ ẹkúndàrẹ. ẹ ọkọ ọjọ ọkọ àárọ̀ ẹ tó kọ́kọ́ fẹ́ ni kó tó lọ sọ́dọ̀ eléyìí ni ló ní kí mi tó lọ máa bẹ̀ ah, kí ló dé ganan. alàgbà ẹ má jẹ́ kó sùn yín ẹ̀yin náà ni màá bẹ̀ torí iṣẹ́ pọ̀ fún yín láti ṣe kó má di wípé ẹ a máa máa gba àgbà tí àdúrà màá rọ̀ yín kẹ́ pé arákùnrin tí wọ́n dárúkọ lẹ́ẹ̀kan yẹn bí a kẹ́ pè wọ́n papọ̀ kẹ́ bá wọn yanjú wàhálà tó wà láàrin wọn torí pé ọ̀nà àbáyọ kan ṣoṣo tá a ní nìyẹn o. dúró ah! dalabukun wájú ọmọ kékèké ó sọ fún dalabukun sẹ nígbà ẹnu burúkú tá à sọ fún ọ tá à sọ fún ọ pé kọ ọmọ kíbu ẹnu rẹ irọ́ ni ẹ dákun sa ṣé àlọ rẹ mú abẹ́rẹ́ tó wàá rìn ẹnu ìpa fún ni kọ́ mọ́ fẹnu sọ̀rọ̀ ma táwa gbé bíbí lọ lọ́kọ́ ọmọ fi bá yẹn sọ̀rọ̀ gbé bíbí lọ gẹ́ ó sì pè nú ẹ yẹ́sì yóò bú yẹn nú lórí bíbí téyọ téyọ sọ bátìrì yẹ yọ tí ọ pa á tí ọ ọfọ ẹ it's incredible. ẹkúndàrí èmi ni mo ránṣẹ́ sí ọ inú mi sì dùn bó ti jẹ́ mi ah! bọ́jọ́ bá ń jẹ́ ọjọ́ ojú ò ní tì ọ́ ah, mo dúpẹ́ kọ́ pọ́n mi lé ẹ wá máa wo kò sí nǹkan méjì tí mo ṣe ránṣẹ́ sí ọ torí ọ̀rọ̀ wo àtìyàwó rẹ ni mo fẹ́ ká parí ẹ̀kọ́ tán síbẹ̀ pátápátá kégbé ó regbé kégbé ó sì regbé bá parí eléyìí yóò dẹ́tun jà mí àwọn Yorùbá sì bọ̀ wọ́n ní ọmọdé ò ní mú jẹ kó má lò fún o ti wá hàrá ẹ̀ ọwọ́ ẹ lọ́rọ́ kù sí dákun torí Ọlọ́run mo fẹ́ kó tán pátápátá kó mọ̀ sí jára ẹ̀yin má kẹ́ ẹ mọ̀ sí bẹ́ẹ̀ sì tẹ́lẹ̀ tẹ́lẹ̀. ẹ ṣe sàn ẹ sàn ẹ mo really appreciate yín o ṣe rí tí n bá sọ pé gbogbo nǹkan tẹ̀ ń sọ mi ò mọ̀ bí ẹni pé mo ṣàbòsí ni inú mi dùn púpọ̀ mọ́ ẹ ṣe gan àmọ́ ah, èmi àti ajéwùmí a lè fẹ́ra wa mọ́ ọ bẹ́ẹ̀ ni ah, òun fúnra rẹ̀ gan mọ̀ mo lérò pé tó bá jẹ́ pé ẹ sọ fún pé nǹkan tí ẹ fẹ́ bá mi sọ tẹ́ fi pè mí rè ó ṣeé ṣe kóun náà ti sọ fún yín pé kẹ́ má wulẹ̀ dà mí láàmú rárá torí èmi àti ẹ ti jọ parí ọ̀rọ̀ àbí. ń gbọ́ wò mí. rí ẹnu mi mo lè sọ mo lè wí èmi ni mo lè sọ eléyìí èmi ni mo lè sọ tọ̀hún kò sí nǹkan tó máa ń fi lẹ́nu láti sọ ó ti fi ba gbogbo ilé wa jẹ́ tọ́ pátápátá kò sí ọ̀rọ̀ tí ò lè sọ sí mi àti mi àti àwọn òbí mi orí burúkú wèrè aṣèrè àwọn ẹgbẹ́ wọ́n wá nǹkan táwọn ẹbí wọn máa jẹ kiri àfi kí wọ́n kẹ́gẹ̀ẹ́ sáṣọ kó ga pábí olórí burúkú látijọ́ tí mo ti dé kò sí yàtọ̀ fún gbogbo ẹrù tí mo tà àárí kankan àfi kẹ́ máa fẹsẹ̀ gbálẹ̀ kiri olórí burúkú á sí èrè wéré. àjẹun mi màmá kí ló ṣẹlẹ̀ ṣọ́ọ̀kù ẹ náà ló ń sọ̀rọ̀ sí tó ń sọ̀rọ̀ sí báyìí ẹ̀ ohun tí ò tó máa ń bọ̀ àṣẹkù. pé kí ni tẹ bá jẹ tẹ bá jẹ kó ṣẹkù ẹ ti ba ayé ẹjẹ kó lè ṣẹkù ṣe bẹyìn náà lẹsẹ di ẹni tí ò lè jẹ tí ò lè lówó tí ò lè ṣoríire tí ò lè ṣoríire màmá kí ló dé. àjọ mi ṣe ọmọ ké màmí ló má sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni. má ẹ̀ ṣé mi la jẹ mama àjẹ nìyí ṣẹyẹ kì í ṣàjẹ ni ẹ tú sílẹ̀ ẹ tú sílẹ̀ ibi tẹ̀dé mú ẹ tú sílẹ̀ ẹ̀yin abiyamọ ayé ẹ bá mi túbọ̀ bọ́yìí sílẹ̀ wọ́n ti bá yí ẹ jẹ mama ẹ tu sílẹ̀. ẹ ajé wù mí ajé mama sọ̀rọ̀ balẹ̀ jẹ́ ìjà yá máa parí. mama ẹ fẹ́ gbọ́ ìjà yóò lè parí ah. kò lè parí ẹkún dáre gbọ́ òun ọjọ́ kọjọ́ tó bá fi ẹ́ bẹ̀ mí tí mo bẹ̀bẹ̀ kí n má ṣoríire mọ́ láyé mi ọjọ́kọ́jọ́ tó bá wá mú èmi náà tó wá fi bẹ́ẹ̀ tó o dẹ̀ gbẹ́bẹ̀ àti wá kẹ́ bí ẹ ẹ máa ṣọ́kù ni. Ah! bẹ́ẹ̀ ni màmá àrò ti rọ ọmọ. bẹ́ẹ̀ ni ó dẹ̀ mọ̀ pé mi fi yábàdàn bẹ́yàn kankan ṣeré ó náà jẹ́ ní o òun ló ń bayé mi jẹ́ o òun ló ń ṣe mí o kó sí tí ò sọ̀tọ̀ bọ̀ èmi dúpẹ́ fọlọ́n lé mi yìí o ìyá àbàdàn tó pè lájẹ lánàá òun náà ló sọ èmi di mo ṣe dà lé mi yìí o èmi ti ní ìyàwó ti tèmi ìyàwó alálùbáríkà ìyàwó tó yẹ pé ti máa sọ fún pé jókòó síbẹ̀ yẹn ó máa jókòó ni ibi báyìí ni ó sọ̀rọ̀ sí ó máa sọ̀rọ̀ síbẹ̀ ni ó mọ bọ́n ṣe ń bá ìyá ọkọ sọ̀rọ̀ ọlọ́run ti pèsè ìyàwó tèmi fún mi ọlọ́run á pèsè ọkọ tètè wọn náà á pèsè ẹ̀ fún wọn. ó ti rí mari. àlá ti gbà o <laughs> àwọn tó pè ń gbé gẹ́gẹ́ bá mi ṣe kó mọ lágbá ọlọ́run ah. jẹ́ kí n bá ń tẹ̀lé. ẹ kú dáre jọ. Eh, oh. kí ló fẹ́ ṣe owó náà ní fẹ́ dì mí mú láṣọ nígbà tí ò ṣe kó fẹ́ ṣòfò. Ah. a nígbà tí ò ń ṣe pé bóyá ò ní fẹ́ ṣoríire. Ah. ẹ wàá fẹ́ ṣoríire fáwọn òbí ẹ ah. ó mọ̀ ó mọ̀ kí tó máa fọ ọkàn mi máa ṣòfò ni. ẹ wo sá ẹ ṣe kan sá. mo gbé mo dárò ọ̀gọ́ ẹ̀ráyé mi báyìí mo torí pẹ́nu mi gbà mo lè sọ ara mi kọ́ má fi lọ̀ mí mo sọ̀rọ̀ àmìdí paramọ́lẹ̀ tó ní kó má fọ̀rọ̀ wọn sí lọ òun àṣé bí mo ṣe ń kọ ẹ̀gbin ni mò ń kọ oore bí mo ṣe ń mú ẹ̀gbin dànù ni mò ń mórè dànù ẹ wáyé mi àkó ayé mi ti bàjẹ́. ìwọ kọ́ ló sọ fún ẹ àwa gán ti mọ̀ pé ayé rẹ̀ rí lóde ṣé àwọn òkè mẹ́sílẹ̀ nírú ti tẹ́ ó nígbà tó ń débẹ̀ wọ́n pè ń lé gbọ̀n inú ilé ara mi gangan làbùkù ti kàn mí inú ilé mi gangan àbùkù sì wà ó sì kàn mí bẹ́ẹ̀ lájú bọ́ mẹ́sẹ̀ máa pọ́n mi tó tí máa pọ́n mi lẹ́ gbogbo gbà ẹ sọ́tán sọ́tán orílẹ̀ ayé rẹ̀ báyìí ẹnu ìní sọ́sọ́sọ́sọ́sọ́ ẹnu màrí màá sọ màrí màá wí irú rẹ̀ sì pọ̀ báyìí ń gbòòrò ṣùà tọ́jẹ́ pé ẹnu ara wọn fi báyà ara wọn jẹ́ dákun kí ló ṣe fẹ́ sọ̀rọ̀ rẹ báyìí. ẹ bá mi bọ́kọ mi. kí n bọ ọbẹ̀ ní tí mo ṣe nǹkan sọ fún mi ọkọ wo ló fẹ́ fẹ́ nìsín. láyé tá a wà yìí ọkọ wo ló wà ń ta tọ́jà pé tó fowó rà gan-an ló kọ́ tí ń pe ọkọ. bẹ́ẹ̀ ni àbí ọ̀sán òkú rẹ ní ọ̀fìn. ẹ wá ti ṣe ìmúrò ẹ gbá mi ayé mi ti bá ayé mi ti bàjẹ́ o mo ti dárò yìí. ǹdẹ̀rọ̀ là ń wí fẹ́rọ̀ ọ̀ọ́nì sùúrù ló ń gbọ́gbọ́ sùúrù ló gbà ọ́. àyàngbẹ́ jáde ṣùgbọ́n ó bá sùúrù mọ́lẹ́gòkè mọ́lẹ́sọ̀ ó bá sùúrù. Congo, Congo, Congo, Mobagwaya, a Congo Silvico. Mo lọ ní sùúrù lọ́lọ́ ń bọ́bọ́ ṣọba o. Ó ní sùúrù lọ́lọ́ ń gbogbo. Ṣùgbọ́n aṣọ títí títí ọlọ́ọ̀ ní gbọ́. Àkìlà títí títí ọlọ́ọ̀. ṣìgìdì lọ́ọ́ fẹ́ ṣeré lódò lọ́wẹ̀ ó fẹ́ ṣeré lódò ó eré ẹ̀tẹ́ ló ń wá ijó ẹ̀tẹ́ ló ń jó ẹ má má wí ẹ má bá jọ. ó máa tó dé pa aláàtẹ o ó bá dé pa aláàtẹ akáwọ́ mọ́rí. zoo. I'm sorry.